إن الحمد لله نعمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فأيها الإخوان أحييكم بتحية المباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله فولوبا لا عز وجل أترك الله لكفوا سجوا نبي محمد صلى الله عليه وسلم أترى عليكم كلهم فسجوا نبي محمد صلى الله عليه وسلم تمارا لهم وتمارا الصحابة أتوبوا للتليل أنا وتوفي دي ساعة قيامة إن يرى لي أكو àṣeyọrí àwẹ̀ oṣù Ramadan àsìtòkù àmójúbà oṣù Shawwal ètò wọn ní kágbáwẹ̀ mẹ́fà nínú ẹ̀ jàmáà adúpẹ́ fọlọ́ọ̀bá pé Ramadan bẹ̀rẹ̀ lójú wa ọlọ́run bá sì jẹ́ kọjá pé à ń bẹ láyé tí oṣù Ramadan fi tán àwọn sọ pé à ń dúpẹ́ a sì ń yọ̀ بانتهاء هذا الشهر لأجمل لأجل إقمال الصدق والإيمان والأعمال فيه látara pípé ìgbàgbọ́ ìgbàgbọ́ àti ìpípé iṣẹ́ olóore níta ṣe nú ẹ̀ nítorí pé inú Ramadan yìí furu àwa tá à ń gbọ́rọ̀ mi yìí àti fẹ́nikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí dáadáa á mójútó oríṣiríṣi amẹ́lì ló pé à ń dúpẹ́ pé ọlọ́run bá jẹ́ wa ó sì parí lórí paálù dáadáa ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ bó ti jẹ́ pé abẹ́ Allah azza wa jal kó mùsàlá wa ju Ramadan ọdún tí ń bọ̀ níta àmọ́ ni pé. nígbà tí rọmọdún bá ń parí rẹ̀ ró ìbànújẹ́ máa ń gbẹ ẹ̀mí wọn tí ń bá wọn jẹ́ náà ni pé á oṣù àlùbáríkà yìí oṣù kẹ́yìn tó ti ń lọ bákan náà nígbà oṣù náà tó bá parí wọn làwọn sálàfù wa ní tọ́fẹ̀ máa tó bí oṣù mẹ́fà ni wọ́n fi máa banújẹ́ tí wọ́n fi máa bara jẹ́ lórí wípé rọmọdọ́ọ̀nù ó parí kí ni bá wọn jẹ́ wọn pé yàkọ̀ náà. wọ́n máa bẹ̀rù ẹ̀rù ọmọ bà wọ́n wípé àwọn ọmọ bóyá Allah azza ọgbà àwọn iṣẹ́ táwọn ṣe inú ṣọ̀mọ́dọ̀ yìí bọ́yọ̀ gbà lẹ́sìn tí yorùbá bọ̀ wọ́n ní wọn ò fẹ́ ó sábà mo bọ̀ tọ́lọ́mbá lòun ọ̀fẹ́ bu ta ṣe ń bẹ̀ kí láti ṣe ọlọ́run dákun má kọ iṣẹ́ wa dákun wọn bá ta ṣe ní ọmọdún lè dákun o ọlọ́run dákun nígbà tá a bóyá lọ ń gbélé àbí ọ̀gbá àtúnwá mọ̀ bóyá rọmọdọ́ọ̀nù àṣekẹ́yìn bóyá láti ṣe yìí bóyá tún ṣe míì gbogbo eléyìí ọjà tí máa ba àwọn ẹsẹ̀ nìṣáájú ló jẹ́ wọ́n máa bẹ lọ́hùn lórí kọgbà iṣẹ́ tí wọ́n ṣe wọ́n tún máa bẹ kó fáwọn láǹfààní káwọn ò ọdún ìmíì àìmọye àwọn ọmọ àyá tá a jọ tó sì pé ńgbà fi dáa ni. wọ́n ti jáde láyé àìmọye àwọn tí wọ́n kú lọ́dún kọlá ọdún kù díẹ̀ nínú àwọn táàmù àtàwọn táàmù ẹni tá a rò pé ó ti dàgbà ó ti tó kú àtẹnitáwa náà rò pé àlábọ́já ah, ọ̀dọ́ sì ni ọlọ́run ọba ti dára lérí wọn ètò gajù ni pé ǹjẹ́ iṣẹ́ tí wọ́n ṣe nu rọmọdọ́nù tó lè sọ́lọ́ ń gbà lọ́wọ́ wọn irú rọmọdọ́nù tó lè ṣe wọ́n tún láǹfààní ní ìtọ́bàdàn tí ń bọ̀ nígbà wọn ti kú kámẹ́gbàgbé wípé àwọn sàhábà méjì kan wá gba islam lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam sàhábà tó ń sọ hadith yìí ó ní ṣejú àwọn méjì tí wá gba islam ó nígbà tí wọ́n gba islam nígbà tí ó yá ìkànnì wọn jáde láyé ó mọ̀ tí ìkànnì wọn jáde láyé ó nígbà tó tó bí ọdún kan lẹ́yìn ìgbà tí ìkànnì wọn jáde láyé lẹ́kejì náà tó wá jáde láyé ojú òun ni gbogbo ẹ̀ ṣe òun wá rí lójú ràn òun lálàá wípé èyí tó kú kẹ́yìn náà àwọn méjèèjì òun ló wà lìjẹ́nà ṣáájú ẹni àkọ́kọ́ onígbà tó ṣẹlẹ̀ báyìí òun wá sọ fánàbí sallallahu alaihi wasallam pé òun ṣe ọlọ́run ra'aytu ru'ya mo mọ̀ lálàá báyìí kàṣà báyìí káwòdì òun ṣe ọlọ́run ọ̀wà ṣàlàyé fún bó ló ṣe rí bẹ́ẹ̀ òun ọlọ́run bá ní sallallahu alaihi wasallam kò lè má rí bẹ́ẹ̀ ṣe bí ẹni tó kọ́kọ́ kú lẹ́yìn ìgbà tó ń kú ẹnì kejì rẹ̀ ó ti láǹfààní sáwọn àmẹ́ẹ̀lì fòdìdì ọdún kan míì ó ti kírun fòdìdì ọdún kan ó ti gba àwẹ̀ oṣù rọmọdọ́ọ̀nù ọdún kan àtàwọn oríṣiríṣi àmẹ́ẹ̀lì míì eléyìí fún láǹfààní kó jẹ́ pé òun ti lẹ́sàn tó pọ̀ jù ẹni tó kú síwájú ẹ̀ lọ láti wọ àlùjánnà tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé táwa náà bá tún láǹfààní láti gbààwẹ̀ ọdún tí àǹfààní àlékún dáadáa n'otu ó tún fún wa tó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ àjọ máa bí ọlọ́run kódà kun àwọn iṣẹ́ tá a ṣe lọ tá a ṣe lọ kọ́nà tí wa káwọn máa kó wa ìtì ń lọ. ọ̀dà tí ò níyè méjì àwọn náà ti mọ̀ pé lẹ́yìn ìgbà tó ṣù Ramadan ti lọ nta máa gbéyẹ̀wò òun náà ni máa dà bákíyà kí ni tó lẹ́yìn oṣù Ramadan síwájú mo fẹ́ ràn létí bóyá a ti gbàgbé kí n ràn létí Ramadan tá a máa ń sọ pọ́ parí yìí ah! ọmọ yẹn kẹ́mi yìí bóyá létí díẹ̀ oṣù tó ti lọ yìí tó jẹ́ pé irú ọlá bẹ́ẹ̀ kò pé méjì fún kankan náà oṣù mọ́ ọ̀dà kò lè wa. nínú sahih alimam bukhari àti sahih alimam muslim wípé ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallama imam ahmed náà gba hadith yìí wá wípé imam nasa'i gbà wá imam ahmed gba imam nasa'i gbà wá wípé ó ń ṣe ọlọ́run sọ̀sọ́làm ọjà tó jẹ́ wípé yubashiru ashabahu bi qudumi shahri ramadan ó ń ṣe ọlọ́run bá bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ọmọ ń fún àwọn mùsùlùmí àwọn sahaba nírò dùnú nípa dídé oṣù ramadan nígbà tó ṣúná bá ń bọ̀ fẹ́yàkú ànábì máa ń sọ pé ja'akum ṣáàrú ramadan oṣù ramadan ti dé wá báyìí ṣáàrú mubarakun oṣù alálùbáríkà kataballahu alaykum siyamuhu ọlọ́ọ̀ba ṣe àwẹ̀ oṣù náà lọ́nà fíhí تفتح أبواب الجنة إنه شيء وشي عوان لكم الجنة وتغلق فيه أبواب الجحيم وستعوانا عوان لكم إنا جحيم يعني وتعوان لكونا وتغلق فيه الشياطين وتغل فيه الشياطين عوان يشو ود ومله وفيه ليلة خير من ألف شهر inu osu kẹyìn náà tí wọ́n ṣe lẹ́kùn ti àwọn elekuna náà tí wọ́n ṣọ àwọn èṣù mọ́lẹ̀ òru kan tí wọ́n ń bẹ nú ẹ̀ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ man hurima hurima ẹni tọ́lọ́ ọba àlékè ọlá tó bá ṣe léèwọ̀ fún kó soríire nínú oṣù yìí ẹni tọ́lọ́ ọba àlékè ọlá tí ó jẹ́ kó dáadáa ṣe tí fakọ̀dì ṣòrìmà ah ọlọ́run ti ṣe àwọn oríire léèwọ̀ fún ìyẹn túmọ̀ sí pé bóyá láti wà lè jẹ́ nínú rẹ̀ bóyá ló ṣe é ṣe jama'a oṣù yẹn ló ti parí yìí oṣù tó jẹ́ pé ànábì wọn máa sọ pé oṣù alálùbáríkà ni oṣù tó jẹ́ pé ànábì wọn sọ pé wọ́n ó ṣílẹ̀kùn àlìjẹ́ náà lẹ̀ wọ́n ó tilẹ̀kùn náà oṣù náà ló ti parí yìí oṣù tó ń ṣe ọlọ́run sọ fún wa pé wọ́n ó de àwọn èṣù mọ́lẹ̀ ǹjẹ́ atúnmọ̀ṣù míì tí wọ́n máa ń so èṣù mọ́lẹ̀ oṣù tó jẹ́ pé òru ẹyọ kan bẹ́ẹ̀ tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ kí ẹsẹ̀ bó ṣe déédéé pẹ̀lú ẹ̀ ó jù lọ ṣáàmù pé ńlá ti parí èyí jàmáà tí èèyàn bá ń torí ẹ̀ banújẹ́ pé á oṣù tó parí ó ti lọ àmọ́ bọ́yọ̀ ló ń gbàṣẹ wá ń bẹ́ẹ̀ àmọ́ bóyá mi ò tó bá wa láyé tá a tún láǹfààní àti túnṣe ṣé ò tó bẹ́ẹ̀ ṣé ò jù bẹ́ẹ̀ lọ ọ̀dà ẹ̀já tó gbọ́ mi ó wà ní hadith tó ń ṣe ọlọ́run bá sọ wípé law ya'lamu an-nasu fi ramadan latamannat ummati an yakuna ramadanu ó ń ṣe ọlọ́run sallallahu alaihi sọ pé ìbá pé àwọn ọmọlẹ́yìn mi wọ́n bá mọ kí ni bẹ nínú oṣù Ramadan lóore ní dáadáa ní dùnú tí ò lẹ́lẹ́gbẹ́ àwọn ọmọlẹ́yìn mi ọ̀bá máa ran kan pé tí Ramadan náà jẹ́ pé ọdún kan làwọn fi máa gbà á kẹ́kọ̀ọ́ ọdún kan ni ó máa jẹ́ Ramadan ẹ̀wọ̀ Ramadan sì bẹ̀rẹ̀ wẹ́rẹ́ ó sì parí wẹ́rẹ́ ṣáàtì náà àwọn ẹ̀tí náà dúpẹ́ ọlọ́run ti ẹ̀ṣin abọ́nú oṣù mọ́sùmọ́tọ̀ bọ́ọ̀lù yẹn bá kò níyè méjì àpẹẹrẹ nìfà ọkùnrin abẹ́ẹ̀ni tọ́bọ́ máa lọ bá ní ìbájẹ́ kan bá mú retí ń bẹ́ẹ̀ ni kan kọjẹ́ pé ọdún kan ní ọba jẹ́ ńlá ti gbà wẹ́rẹ́ ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́ ó sì parí wẹ́rẹ́ ah, nǹkan o nǹkan a lè ṣe nínú iṣẹ́ tó yẹ pé èèyàn máa gbẹ ẹ̀san tó ń lọ bí ọgọ́rùn-ún méje lórí iṣẹ́ kan èèyàn máa gbẹ ẹ̀san bí àádọ́rin lórí iṣẹ́ kan ah, ọlọ́run dákun mọ́sá ìforíjì wa gba àwọn aṣẹ tá a ṣe mọ̀mọ́ tó ń tọ́lẹ̀ ìgbàlẹ́sìn fún wa ọlọ́run dákun jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ Ramadan jẹ́ àṣẹ láyé ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ láyé. jama'a ǹjẹ́ lẹ́wọ̀n pé wà nù hadith ni tó ń ṣe tó sọ fún wa wípé sọ́ọ̀dá mẹ́ndà ní àfọ́wà Abi Hurairah lọ́gbà hadith wa Abi Hurairah lọ́gbà hadith wa àfọ́ Abi Hurairah sọ wípé ó ní annàlẹ́gbẹ̀ sọ́sọ́lọ́m sọ́ọ̀dá mẹ́mbà oníṣẹ́ ọlọ́run bá gun mẹ́mbà rí faqala àmín oníṣẹ́ ọlọ́run ṣe gbẹ́sẹ̀ lórí ìpele àkọ́kọ́ lórí mímbàrí àtúrí pé ìpele mẹ́ta ní mímbàrí ànábi ní step mẹ́ta bó ṣe gbẹ́sẹ̀ lákọ̀ọ́kọ́ ló bá sọ pé àmín ó ní bó ṣe gbẹ́sẹ̀ lẹ́kejì ó sọ pé àmín ọgbọ́sẹ̀ lẹ́kẹta ó sì sọ pé bó ṣe ọlọ́run ṣe gorí mímbàrí ló sọ ya ó ní àwọn wa ah, ìnàkà sọ̀dátà alimẹ́mbàrí wọ́n ṣe ọlọ́run ogun mẹ́mbàrí fàkúntà àmìnà àmìnà ó ṣe gbígbà ló ń ṣe àmì àmì kí ló dé fàkọ́ọ̀lì ó ṣe ọlọ́run sọ pé jìbìrìlù aláìsàlámù àtàní mọ́lákù jìbìrìlù lọ́wọ́ abẹ́ni fàkọ́ọ̀lá lọ́ba sọ pé man abrọ̀ka ṣáàrù ramadan e tí ṣáàrù ramadan bá dá láyé falan yughfar lahu ah, kò wá sóríire kò rí ìyọ́nú ọlọ́run kò rí dùnú kò ráforíjì ọlọ́run inú oṣù náà fadakhala an-nara àìráforíjì ọlọ́run wá jẹ́ kọjú sí fọ̀bọ̀ẹ́dẹ̀hù kúl àmì irú ẹni bẹ́ẹ̀ wọ́n ó gbé jìnà sí ìkẹ́ ọlọ́run ọba ni o wọ́n ó gbé jìnà sí ìkẹ́ ọlọ́run ọba ni o kúl àmì ànábì wa ní mọ́lábí sọ pé kí n sọ pé àmì fàkúltù àmì ni wọ́n sọ pé àmì jẹ̀máà ah, ó mìíràn pé nínú rọ̀mọ̀dọ́nù ọlọ́run máa máa fẹ́ forí di àwọn èèyàn nínú ẹ̀ṣẹ̀ wọn àìmọye ya pé ọlọ́run sọ àwọn ọmọ náà yóò sọ náà tí bá parí ọmọ tí ìyá àti bàbá rẹ̀ ṣe ibi tí ọ̀ṣẹ́ ọlọ́run ọba rí kẹ́nìkan tó wá mọ́ra ọlọ́run nínú àsìkò yìí tọ̀hún mọ́lákejì mi tí ń ṣàdúrà tí ń ṣèpè lórí ẹni bẹ́ẹ̀ ọlọ́run dákun mọ́jọ́ ọjọ́ pọ́rọ̀ wa ibi èpè mọ́lákù lọ sí já wà tó ti foríjì ọlọ́run àbí kò yẹ ẹ̀yin ara lé ó ṣòro mọ́lọ́run táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí tó ti wá tó ti lọ yìí àfọ Anas ọmọ Malik oníṣẹ́ ọlọ́run bá sọ pé kánà di ẹ̀hún bí bòlóògì Ramadan kódà kóṣù ìtòódé àná tí máa bẹ lọ́hùn ànábì máa sọ pé ìrẹ̀ àdákọ̀lá ṣáàrù rọ́jẹ̀b tí rọ́jẹ̀b bá ti dé oṣù bíi kẹta fẹ́mọ̀dá ànábì máa sọ pé allahumma barik lana fi rọ́jẹ̀b ọlọ́run fàlùbáríkà ti rọ́jẹ̀b ta wà ní òye wa ṣàbáàni ọlọ́run fàlùbáríkà ti ṣàbáàni wa balighna ramadan ọlọ́run jẹ́ kí ramadan kò bá wà láyé bánabi ṣe máa ń ṣe ládùúgbò àná wọ́n máa ń ní ìpalẹ̀mọ́ tọ́lágbà bí kí n tún máa ń ṣàdúrà lé kí oṣù kọ́ bá wọn láyé á fi mọ̀ nǹkan ńlá lóṣù tó ti lọ yìí oṣù alálùbáríkà ni oṣù tó jẹ́ pé kò sírú ẹ̀ nínú gbogbo oṣù kò sírú ẹ̀ nínú gbogbo oṣù tó bá rí bẹ́ẹ̀ kí làwọn nǹkan tí Ramadan filẹ̀ fún wa àkọ́kọ́ àwọn afẹ́sì wọn jẹ́ kámọ̀ wípé Ramadan ṣaharun mina ṣuhur oṣù kan ní Ramadan náà mú oṣù lè tó jẹ́ pé nítorí wọn bá ń fẹ́ ń bẹ̀ ni pé ká fi wọn ṣe dáadáa ká fi wọn ṣe dáadáa ká má gbàgbé pé Allahu azza wa jalla khalaqana lil ibada ọlọ́run bá dá torí ìjọsìn ni fún ọlọ́run lọ sọ pé wa ma khalaqtul jinna wal insa illa ọlọ́run bá lóhun ọlọ́run wọn ò torí nǹkan kan dá èèyàn àtàlùjẹ̀nú ọlọ́run bí ó sì torí pé wọn lè bá a máa ṣe wọn aláàzọ ọjà ni. torí ẹ̀sìn lọ́ba aláàṣẹ dá wa torí kálímà jọ́sìn fún ni tó bá rí bẹ́ẹ̀ ń ṣe ni pé ká mọ̀ pé ẹ̀sìn yìí kì í sínú oṣù Ramadan nìkan làwọn máa ń sìn àwọn àfáàjẹ́ ká mọ̀ wípé ntọ́lọ́ ń sọ fáànà bíbí ni pé fa'bud rabbak hatta ya'tiyaka al-yaqin ìwọ Muhammad máa ọgbọ́dọ̀ máa sin ma ọba rẹ̀ ní títí tí ikú ó fi dé támọ̀dájú ó fi dé ẹni pé fi gbójú rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọmọ nìyẹn Ramadan kì í ṣe ta àyánà rẹ̀ fún ìbáàdà bí ó gbogbo oṣù gbogbo ولسنا بعبادة لرمضان بل عباد الله سبحانه àìṣerú Ramadan ìdẹrù ọlọ́run ọba ni wá jama'a àwọn àfáàjẹ́ ká mọ̀ pé oṣù Ramadan ló bẹ̀rẹ̀ tó parí ọlọ́run ọba tó dá oṣù Ramadan tó dá àwọ̀ èèyàn tó jẹ́ pòṣù náà abáláyé tó ti parí ojú wa ọlọ́run ọba ọlọ́ọ̀bì kankan o bá a ṣe ń ṣe pẹ́pẹ́ fúrú nù Ramadan bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ kálékún nígbà tí ó sọ Ramadan àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ fún wa pé àpẹẹrẹ Ramadan ó dà gẹ́gẹ́ bí dáwúrọ̀ ni bígbà téèyàn lọ fún course tàbí èèyàn lọ fún seminar lẹ́nu iṣẹ́ téèyàn yàn láàyò láti gba ìmọ̀kúmọ̀ àbí láti gba ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ni bí tó jẹ́ pé nǹkan téèyàn bá lọ kọ́ ní sẹ́mínà tàbí àdáwọ̀rọ̀ yìí èèyàn padà máa lò ó láti fi hàn wípé òun ti kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ jamaa èèyàn máa lọ dáwúrọ̀ ọlọ́jọ́ kan ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ méjì ọ̀sẹ̀ oṣù kódà èèyàn máa lọ lọ́dún kan mo lò lọ kọ́ọ̀sì n tó ṣẹlẹ̀ ni pé béèyàn bá dé kò tún gbọ́dọ̀ wà bó ti wà mọ́ ìlọsíwájú gbọ́dọ̀ bá ṣáàkàdà amòrùnà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ wa oṣù Ramadan ọlọ́ọ̀bà àlekèọ́lá ó fẹ́ ká fi kẹ́kọ̀ọ́ kọjá wípé oṣù mọ́kànlá tó kù á fi gbogbo bá a ṣe máa ṣe ní Ramadan á fi gbèsè ní ìwà tó kù ni. ibi jẹ́ pé adínà àfà tó jẹ́ pé Ramadan yìí ó kọ tí wọ́n ń pè òun náà ni madrasatu Ramadaniyya madrasatu Ramadaniyya yẹn ni pé ilé ẹ̀kọ́ Ramadan li'anna shahra Ramadan shahru dirasa torí pé oṣù Ramadan oṣù ẹ̀kọ́ ni. tó pé à ń kẹ́kọ̀ọ́ tó pọ̀ nú ẹ̀ máa lo ẹ̀kọ́ yẹn bá lọ a ṣe máa ń lo òru wa nígbà tí ò sí bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ ká máa lo nígbà bá lọ tán wa nígbà tí ò sí bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká wọn nígbà tí bá lọ tán bá wa nínú bẹ́ẹ̀ náà máa lo nígbà tí lo ọ̀sán òru bá lo ojú wa bá a ṣe ń lo ẹsẹ̀ wa bá a ṣe ń lo ẹnu wa bẹ́ẹ̀ náà láṣẹ mọ̀ lọ́mọ́ tí ramadan ó sì tán oṣù shawal á lò bá a ṣe lo ramadan oṣù dulqaada dulhijja muharram safar rabiul awwal rabiul thani jumada awwal jumada thani rajab aw jumada thaniya rajab sha'ban tí ó fi di ramadan ọdún tí ń bọ̀ wọ́n fẹ́ kọjá pé a máa lò ó gẹ́gẹ́ bí a ti lo Ramadan nítorí pé Ramadan yìí a kàn fi kẹ́kọ̀ọ́ a fi gbáradì fún bá ti máa lo àwọn oṣù tó kù ni jama'a ẹ dákun téèyàn bá jẹ́ ń tọ́lọ́ yí padà lẹ́yìn Ramadan àpẹẹrẹ tó lágbára kan ló ní túmọ̀ sí gbèsè ayé yẹn ẹ ń bá lo Ramadan ẹ̀ dáadáa ń tọ́ dáa jù mílẹ̀ alamat nínú àpẹẹrẹ wàmínà bushra inú àpẹẹrẹ àti inú ìró òdùnnú pọ́lọ́ ń gba síyàn ni pé pọ́lẹ́pẹ́ tó ràn wọ́n dọ̀n bá lọ tán èyí ò tún máa lo hayatu ẹni rẹ irú ètí lò ní Ramadan gẹ́lẹ́ tàbí kọjá pé yóò sọmọrú irú sẹ̀mí tó lò jamaa ẹ má jẹ́ àfi àwọn àmàlì tá à ń ṣe ní Ramadan káfílẹ̀ pàápàá jùlọ mina taqwa níbi ìbẹ̀rù Ọlọ́run ọba ìbẹ̀rù Ọlọ́run ọba tọ́nà ọba máa ma sọ fún wa pé tá a bá ń gbá àwẹ̀ àwẹ̀ ọkàn wa ní ìbẹ̀rù òun ọlọ́run amanu kutuba alaykum kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run bá lè kíọ́lá ọpẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní òun ṣe yẹn lórí bó ṣe ọlọ́run bá ní la'allakum ta'takun nítorí kẹ́lẹ̀ bá ẹni tí ó bẹ̀rù ọlọ́run ọba ni àbáwá náà kọ́ ni a máa jẹun sàhó a máa wo fẹ̀tọ̀fẹ̀tọ̀ sálfàjárí ò tíì là là láì ṣe pọ́lọ́ ń wá jókòó tì kódà ànábì wa kódà àwọn ọlọ́pàá yóò dù ọ bẹ́ẹ̀ látara àbẹ̀rù ìtaní takwọ́lọ́ ìbẹ̀rù ọlọ́run bá taní àti ìjáyà rẹ̀ wal khushu' ìsèǹtòrí a sì máa sọ̀rọ̀ tá a jẹun pé ẹ̀mẹ́jì ó àsìkò tá rí ọlá o pé nígbà tá a bá ń gbà lọ́wọ́ ẹnìkan ò ní bọ́ kọ̀rọ̀ lọ yọ mi mu ẹnìkan ò kò ní ṣèbàjẹ́ yóò máa bẹ̀rù pé òun gbààwẹ̀ ah, ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ láì rí ọlọ́run láì sọ fọ́lọ́ ọba ó dúró tí wàá ti ń wò wá báyìí ṣùgbọ́n à ń jáyà rẹ̀ a sì ń tẹ̀lé lánàá rẹ̀ hátà ọ̀pọ̀lọpọ̀ alọ́jẹ́ pé a jìnà sí àwọ̀ fáfù sáwọn ọ̀rọ̀ ọbú ọ̀rọ̀ kò bá kùgbé nítorí pa àmọ̀ wípé yọ sàkóbá fáwẹ̀ tá à ń gbà jàmáà kí ló wá dé tá a ríro eléyìí ṣe fún ìdí oṣù kan ṣé ó kó lè kọ̀ǹtínú tó táwẹ̀ bá lọ tán ni tá a bá ń lè máa mójútó lọ báyìí àpẹẹrẹ pé àti dẹnire nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé rọ̀mọ́dọ̀ bá lọ tán tí yẹn bá padà tájà wa bá padà sídìí ìbí rẹ̀ ọlọ́run dákun mọ́ ṣe àwọn mọ̀nàfíkì o a jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ wa ìbádù ramadan la jẹ́ ẹrú ramadan ní àìṣẹ̀rù ọlọ́run ẹ̀yà jẹ́ àṣàtúnṣe kò yẹ ká jẹ́ ẹrú rọmọdọ́ọ̀nù ẹrú ọlọ́run ló yẹ ká jẹ́ kó jẹ́ pé a lè kún ní ìbàdà lillahi fi ramadan am fi ghayrihi nínú oṣù Qur'an wa ìbọ́lọ̀ ńlá ń kà fún àwọn ńlá naqra lillahi azza wa jal kásì ló gbàgbé pé ẹ̀san ńlá ń bẹ téèyàn bá ti ní níyàtul khair tó lánìyàn dáadáa ìwà àjẹ́ ká mọ̀ wípé ọlọ́wà máa sọ ẹ̀san yẹn di ọgọ́rùn-ún méje ọlọ́wà máa ju jù bẹ́ẹ̀ tó bá yá nítorí àníyàn dáadáa nítorí ìmọ̀ ṣe nítorí èèyàn máa ṣiṣẹ́ ní kí wọ́n máa kọ ká tó àwa ṣe ka Quran wa nítorí tọ́lọ́hún kama ka ká lọ́ba tí ń kà ní Ramadan ìmọ̀ sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn tá ń sọ ẹ má jàjú Ramadan àìmọye platforms làwọn èèyàn tún create yàtọ̀ fún eto ti wà ńlẹ̀ àìmọye ètò wà ńlẹ̀ ló di amakinu dáwà lo di aye táwọn èèyàn ti ń gbọ́rọ̀ ọlọ́run ọba nítorí pé covid-19 o je máa péjọ ṣùgbọ́n àlàṣẹ́bíkà lórí ìtàkùn àgbáyé àwọn èèyàn sì ń tiẹ̀ wá sí ní gbogbo ọba ẹ mọ̀ jẹ́ àtìlẹ̀kùn àwọn kìnnì yìí tí bá ń lọ báyìí aburú dínkù ẹsẹ̀ gbogbo àná òkèèsí ni pé aburú dínkù nígbà tí Ramadan dé gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n máa ń wà lórí Facebook tó máa lórí YouTube tó máa lórí Twitter tó máa lórí gbogbo ibi táwọn èèyàn ti lọ máa ń ṣèbàjẹ́ gbogbo ẹ̀kọ́ fún àmàlì dàwíyà ẹjẹ́ a máa ṣe bẹ́ẹ̀ lọ ẹjẹ́ a máa ṣe bẹ́ẹ̀ lọ ábẹ̀sán wọ́n jọ aláàzọ̀ ọ̀jẹ́ bákan náà àwùjọ wọ́n remain pure bẹ́ẹ̀ náà ni àwọn àwọn sadaqat wọn nafaqat ilal khair àwọn sàárà táwọn èèyàn ń ṣe ìnáwó ìnára sójú ẹ̀sìn ọlọ́run ọba tá ń ṣe ẹmọ́jà jẹ́ ó tẹ̀tì ẹ mọ̀ jẹ́ tẹ̀tì torí ọlọ́run la ṣe ń ṣe é kó torí Ramadan nìkan Ramadan ló parí ṣùgbọ́n lọ́wọ́ bọ̀ lọ́ọ̀bì kankan èmi alékún ní ìmọ̀ ṣe bẹ́ẹ̀ a ti ń tẹnumọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé ẹ mọ̀ ọjọ́ péjọ abá bímọ ẹ mọ̀ ọjọ́ péjọ abá a bá ń ṣe nìkan náà láàmà káwọn èèyàn jọ láti jẹun nílé wa ṣẹ̀ríà wa ó gbọ́ wá láyè ká máa fáwọn èèyàn lóúnjẹ nígbàdégbà màá tó máa wá létí inú àhàdíìfù ṣẹlọ́n sallallahu alayhi wa sallam ayẹ̀fù sóìlà àni rasul ayélu islam khair níbi tí wọ́n ti mélòó ń ṣe ọlọ́run pé islam wo ni islam tó dáa jù kí ló ń ṣe ọlọ́run bá sọ ò ní àmú tọ̀ àmú òṣèlú ọba ní islam tó dáa jù ní islam tó ní ṣe pẹ̀lú pé ká máa fúnra ẹni lóúnjẹ wafshu salam liman alaman aroft waman lam ta'rif àti máa fọ́n sálámà ká sẹ́ni tẹ́ẹ̀mà àtẹ́ntẹ́ẹ̀bàmà láàárọ̀ yìí ẹnìkan sọ fún mi pé ẹnìkan gba islam ó wá ní n sábàbí ipò ń gba islam òun náà ni pé òun àtọ̀rẹ́ ẹ̀wọ̀n kan àwọn jọ sọ lọ sí kan nínú àwọn ìlú bẹ́ẹ̀ ìlú ẹ̀sìn ilẹ̀ lárúbáwá bẹ́ẹ̀ Libya or related country olùwárí pọ̀rọ̀ ẹ̀wọ̀n yìí yára ń bẹ́ẹ̀ tó bá ti rá àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ àwọn ìṣẹ́gun sọ̀rọ̀ àwọn ìṣẹ́gun láì mọ́ra wọn rí asalaamu aleykum aleykum sọ̀rọ̀ ni wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn ìṣẹ́gun wọn ó ní àwọn tí wọ́n ń jọ àwọn ìṣẹ́gun wọn ò ríra rí wọn ò mọ́ra rí ó ní wọ́n mọ̀ wá kíra wọn pẹ̀lú ìtúká ojú tẹ̀sán wa kọ́ wa káwọn ò ah wọ́n dẹ̀ wọ́n rẹ́ ní a wọn yọ̀ mọ́ra wọn kódà wàá tún alọ́kọ̀ ara wọn wàá máa ṣe wọn àhọ́ ara wọn wàá fọrùn kọrùn. Ah, ó lóun wá wò pé irú àwọn èèyàn wò ọ̀mà rí lẹ́sẹ̀kẹsẹ̀ mara wọn rí ó tún fọ̀rọ̀ mí kùn ọjọ táwọn bí kásìkò ó tó ti ń pè lọ́wọ́ lọ àwọn bá ta ní ìsìn náà ń báyìí ẹni tó yẹ pé bọ́ọ̀lù ń bá ti pè nílọ dáhùn àti irú ìbájọṣepọ̀ tí ń bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí jàmáà nítàbí ní sọ fún wa ní Islam tó dà nìyẹn lẹ́yìn pé aláàgbọ́lọ́gba àbùjíṣẹ́ gbọ́ à ń pé àwọn orígun inú Islam Islam tọmọ ẹ̀yà ẹ́ ká máa kíra wa ká máa bára ká fàníyàn dáadáa bára wa ṣe ká sì máa bára wa jẹun ká máa fúnra wa lóúnjẹ ẹ méjì ajá yẹn náà lọ ọlọ́run sàn wálé sàn lọ́ọ̀rẹ́ gbogbo ata ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tá a mà àtẹ̀ntà a mà ẹni tí ń gbọ́rọ̀ àtẹ̀ntì ò bọ́lọ́ ọba alikẹ́ọ́lá kó sàn kó wálé sàn lọ́ọ̀rẹ́ dáadáa tá a fi máa ṣe kọ́ lọ́mọ́sá yọ̀ǹdẹ̀ fún wa. jamaa ẹja wílé yìí ká má jẹ́ ọ lọ oore ni ẹ méjì ajá ṣe olóore kó ṣe kẹ́ni kó dúró láàrin wa bákan náà òun ni pé lásìkò tá a tún lè máa sálámà síra wa káwara wa lọ léyìí

jẹ́ bó ṣe wà inú hadith tó jẹ́ wípé ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam nígbà tó ń sọ̀rọ̀ nípa Ramadan ó ṣe ọlọ́run bá ní nínú Ramadan yìí nígbà táwọn ẹbí sọ̀rọ̀ sálàm tó bá tó sọ fún atán wípé wọ́n tilẹ̀kùn lé náà wọ́n tilẹ̀kùn àlùjánnà lẹ́ o bákan náà ni pé ó ń ṣe ọlọ́run wá ní ìmọ̀ sọ fún wa pé olùpèpè kan wà pé wọ̀nyí náà di alìmọ̀nà wọ̀nyí náà di mọ̀nà dín olùpèpè kan wà pèpè yọ sọ pé ya baghi al-khayr mo pè rẹ fẹ́ràn kan máa ṣe dáadáa rẹ ní dáadáa ní gbogbo gbà máa ṣe dáadáa lọ máa ṣe dáadáa lọ wa mo pè rẹ ẹni ibi tó yẹ pé aburú ni wọ́n máa ṣe ń tiẹ̀ aqsir ọ̀yà dúró ọ̀yà dúró sóyún ìlú pèpè ni wọ́n máa pè é kìí ṣe pé ní Ramadan nìkan náà lọ dáa kéèyàn máa jẹ́ níbi lọ́jà kéèyàn máa jẹ́ nire kéèyàn wá jẹ́ pé nínú Ramadan nìkan yóò fi wà burú lẹ̀ gbogbo ń ta bá mà láburú àyà naqsil ẹ̀jẹ̀ àfilẹ̀ dáadáa tá a mọ̀ ẹ̀jẹ̀ a máa ṣe pàápàá jùlọ nítorí pé àmọ́jọ́ tí kò kojú wa dé àmọ́jọ́ tá a sùn tá a ní jí mọ́ àmọ́jọ́ tá a jáde tá a lè wọlé padà àmọ́jọ́ tí wọ́n gbòkú wa wọlé àbí ìjọ tí wọ́n gbòkú wa jáde ìjọ tó yẹ pa wà láwọṣọ tó yẹ pa àwọn èèyàn ni wọ́n bá wa bọ́ àmọ́jọ́ tíṣú dilẹ̀ lẹ́yìn asọ́sọ́ jẹ́ wa o àmọ́jọ́ tí wọ́n gbò wa kò nù lé ta kọ́ àbí ìta ìyá gbé tí wọ́n tilẹ̀kùn tí wọ́n mọ̀ sọ pé ta ló ń bẹ́ńtà ká tó tilẹ̀kùn ìwọ tó nílé òsèré tí ìwọlé ṣùgbọ́n wà ní rántí rẹ mọ́ nítorí pé mi àti yẹn níjọ́ náà ó ṣe é ṣe ká ti dẹni lẹ̀ níjọ́ táwọn yóò sìn wá délé ìkànnì tó jẹ́ wípé gbogbo dáadáa tá a mọ̀ tá a ṣe kò ṣe padà wá ṣe má àfi tá a ti ṣe síwájú jọba a ẹjẹ àtòrí ẹ ká lékún ní dáadáa ẹ má jẹ́ àtiwọ́kú nípa ń ta àmọ́ ní dáadáa ẹjẹ a máa ṣe lọ nítorí pé bá a bá ti ṣètò láti gbẹ̀san rẹ̀ tó béèyàn bá ti ṣe má náà ni ó ṣe gbẹ̀san rẹ̀ má ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ wípé a ní nedem a ní nítawọn olóyìnbó ń pè ní regression a kábàámà lálìkẹ́ àmà àmàbàámọ̀ ọmọ náà ìní pé ah! wọn ò bá sì ti mà kó wọn gbọ́rọ̀ mọ́ ṣe ọlọ́run kún ò jìnà sí máa ṣe rẹ̀ kún ò máa ṣe ṣùgbọ́n bá máa tọ́ máa lè jẹ́ náà pé ah tí n bá mọ̀ nígbà tó ṣe jù báyìí lọ tí n bá mọ̀ nígbà tó ṣe jù báyìí lọ ẹ máa gbàgbé o èmi àti yín tá à ń gbọ́rọ̀ yìí ikú ò tí ì pojú wa dé o àti ìmọ̀bi tọrọ ọwọ́ jà sí nafadullah al-afiya àmọ̀bẹ́lẹ́hùn ọlọ́run kọ́mọ̀ fún alálàáfíà ká lè tẹ̀ olùdákun má ṣe wá lọ́mọ ná kálíjẹ́ náà gbà wò béèyàn ọba tí kú kò tí ì ṣe é o inú òsì tí ì dùn ẹni tó bá kú rè olókú rírè ẹ má jẹ́ akéwọ́ kúrò ẹ̀jẹ̀ alékún níṣẹ́ ni àwọn ìnáwó àfẹ́lò àtàmọ́ ń ṣe látòrí ọlọ́kà tẹ́yìn fájírì látòrí sọ̀làwátò dọ́hà látòrí àwọn rawatibu ìta máa ń ṣe lẹ́yìn zuru asr magra bíbí fọ́ bákan náà òun náà ni àwọn nawafil ìta máa ń ṣe tá a fi máa gbà nǹkan lọ́dọ̀ Allah azza wa jal a máa ń ṣe tarawih at-tarawih ramadan àmọ́ tí ó bá sí ramadan máa sọ̀rọ̀ at tí ó bá sí ramadan máa irun tàràwí àbí kìyàmù lẹ́yìn láàmà pè ní atahajud kama kìwọ́ kúrú ń bẹ̀ kama kìwọ́ kúrú ń bẹ̀ kama kìwọ́ kúrú ń bẹ̀ inú ẹni tó jẹ́ pé yóò gbà àlìjẹ́nà lọ́dọ̀ ọlọ́run ọba àlékiọlá ẹni tí wàá máa kírun tahajud ànábì nígbà táwọn èèyàn ti sùn wàá ń tẹ́ ní wàá ń tẹ́ wàá ń tẹ́ alasọ́lá àwọn wàá náà sùn níyàm àwọn èèyàn ń sùn ìwọ sì jẹ́ kí ni ojú lẹ́ni tí ń kọ̀rọ̀ fún aláàzọ̀ jẹun jama ẹ jẹ́ alékún níṣẹ́ ni ẹ má jẹ́ kárọ̀ pẹ̀tì ẹ má jẹ́ àfiṣẹ́ olóore lẹ̀ kálékún ni nítorí kálíbà àgbà ẹ̀sán tó pọ́n ọjọ́ aláàzọ̀ jẹun. bákan náà ká má gbàgbé hadith hadith sabiyu jalil hadith sabiyu bá nàbí sọ̀rọ̀ sọ́lá nítorí ṣe ọlọ́run mọ́ṣá ẹ̀ sọ fún mi iṣẹ́ wo ni iṣẹ́ olóore tí mo lè máa ṣe tí n fi tara sùnmọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ń ṣe ọlọ́run ọba ní àlẹ́kàdé sùyàm àwẹ̀ ní ọmọ gbà fa innahu laysa kamithlihi torí pé àwẹ̀ tí mo ń sọ yìí kò sí irú ẹ̀ sàbẹ̀ tún béèrè àwọn ìtọ́ pé àlẹ́kàdé sùyàm àwẹ̀ ní kọ́ ọmọ mójútó tún béèrè lẹ́ẹ̀kẹ̀rẹ̀ méjì sàbẹ̀ nítorí pé kò sí irú àwẹ̀ èyàn máa ṣiṣẹ́ olóore sọ́dọ̀ ọlọ́run ọba kò fẹ́ iṣẹ́ tó tó àwẹ̀ èyàn máa ṣe kò fẹ́ iṣẹ́ tó tó lọ́dọ̀ ọlọ́run ọba laisa kamithlihi àná torí pé kò sírú ẹ̀ nígbà bí hadith tàbí bí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ọlọ́run ọba ní hadith kudusi ọlọ́run ọba ní àwẹ̀ èmi ọlọ́run ọba ni mo èmi ni mo pàṣẹ rẹ̀ èmi náà sì ni màá sẹ̀sán rẹ̀ ọlọ́run ló mọ bí àwẹ̀ ti rí ọlọ́run ló mọ bí ó ṣe tó bá rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àfa àwẹ̀lẹ̀ tá a bá lè máa gbàwẹ̀ ànábì ọlọ́run Dáúdà alayhi salatu wassalam ká gbàwẹ̀ lónìí ká jẹun lọ́la tá a bá lè ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ á gbìyànjú ká máa gbàwẹ̀ yawmaini fil usbu'i ká máa gbàwẹ̀ méjì lọ́sẹ̀ ká máa gbàwẹ̀ ọjọ́ al khamis ká sì gbàwẹ̀ yawmil isnain àwọn ọjọ́ monday àtàwọn thursday jọ monday sunna ni thursday sunna ni sunna àti monday ni pé ó ń ṣe ọlọ́run bá ní ọjọ́ monday ni wọ́n bí mi ọjọ́ monday náà ni mo di òjíṣẹ́ ọlọ́run ọwọ́ máa ń wù mí kí n gbà àwẹ̀ láti fi mórí ọlọ́run ọba bákan náà ànábì ni mo ń gbà wọ́n lọ́jọ́ ọmọlẹ̀ khamis mo ń gbà lọ́jọ́ thursday nítorí pé gbogbo àyàmọ̀lẹ̀ khamis wọ́jọ́ àlàmísì ni wọ́n máa ń kó iṣẹ́ ọmọ ènìyàn lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba lókè sánmà mo a máa ń fẹ́ kí ààwẹ̀ kó wà nínú iṣẹ́ tèmi jamaa ẹjẹ́ àwọn náà máa gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ kan àyàmùl bèèb àwọn ọjọ́ funfun ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run ká fún mẹ́gbà ààwẹ̀ ká má gbàgbé pàápàá jùlọ ṣàwọ́lì táwọn ń bẹ̀ yìí ká ń gbàgbé pé aláǹfààní àti gbà ààwẹ̀ ọjọ́ mẹ́fà nú ẹ̀ ààwẹ̀ ṣàwọ́lì ọjọ́ ààwẹ̀ mẹ́fà ó ṣe ọlọ́ọ̀bá sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá gba àwẹ̀ ramadan tán thumma atba'ahu bi shitt min shawwal lẹ́yìn náà tó wá gba àwẹ̀ mẹ́fà tó fi tẹ̀lé ramadan nínú oṣù shawwal yìí ànábì ní tó ń tọ̀ ń dà gẹ́gẹ́ bí ẹni tó gba àwẹ̀ gbogbo ọdún kan ni kò lè má rí bẹ́ẹ̀ ìbí ń tọ́lọ́ ń sọ ni pé ẹ̀ ń bá ṣiṣẹ́ olóore kan ó fún lẹ́sàn ọjọ́ mẹ́wàá ọ̀sán ó túmọ̀ sí pé ààwẹ̀ ọjọ́ kan àgbẹ̀sán ọjọ́ mẹ́wàá ààwẹ̀ ọjọ́ mẹ́ta ní oṣù Ramadan ọjọ́ mẹ́wàá nìyẹn àwa fi ọgbọ̀njọ́ àfi gbà àwẹ̀ tá a bá fi ọgbọ̀njọ́ yẹn tá a bá sí ní mẹ́wàá mẹ́wàá mẹ́wàá kí ló túmọ̀ sí ó túmọ̀ sí pé ó ọgọ́rùn mẹ́ta hmm. three hundred days ọlọ́run fi san alẹ́ sàn ọlọ́run wá fẹ́ kó pé wà ní ká gba mẹ́fà sí ọjọ́ kọ̀ọ̀kan jẹ́ àwọn ẹ̀san ọjọ́ mẹ́wàá mẹ́wàá ọjọ́ mẹ́ta yóò jẹ́ ọgbọ̀njọ́ tí ṣoṣù kan àti fóṣù wọ́n ti fún wa lóṣù mẹ́wàá nínú Ramadan wọ́n wàá fi ọjọ́ méjì yẹn náà ọjọ́ mẹ́fà náà fún wa lóṣù méjì eléyìí lẹ́sìn tágbọ̀n ọjọ́ aláàzọ̀jàn ó túmọ̀ sí pé àgbà ẹ̀san oṣù méjìlá nítorí pa àgbà àwọn ọjọ́ mẹ́fà lẹ́yìn ọgbọ̀n tá a ti gbà ẹlòmíì bọ́ twenty nine kọ́ fún ọlọ́run ní ọ̀sẹ̀ sàn tó twenty nine làbárò ṣù ọlọ́run fún alẹ́ sàn ọgbọjọ náà ni jama'a eléyìí ni o ó sì ori emeji ẹ má jẹ́ lati gba láti gbà àwọn afọ àwọn èèyàn béèrè yìí pé ṣé dandan ni kéèyàn gbà àwọn èèyàn tẹ̀léra wọn kì í ṣe dandan nítorí pé nítorí ṣe ọlọ́ba ni pé nínú ṣàwàl ànábì ọ̀la wípé ká gba àwẹ̀ títẹ̀lé ara wọn ànábì ọ̀sọ́dẹ̀ sallallahu alaihi wasallam lẹ́yìn tó rẹ̀ máa ń sọ nínú àwọn ọ̀rọ̀ mi àwọn àfa àjẹkámọ̀ yìí pé ó ṣe ọ̀nà sallallahu alaihi wasallam kò kí ń fi bàyá ànilẹ̀ kì í fàlàyé lẹ̀ níbi tọ́rọ̀ àlàyé bá ti bùkátà kó ṣe é sọ̀tọ́ yẹ kó bùkátà pé a gbọ́dọ̀ gba mẹ́fẹ̀ẹ́fà tẹ̀léra wa ni tẹ̀léra wọn ni ó ṣe ọlọ́ba ni àfi kágbà tẹ̀léra wọn ṣùgbọ́n tó mọ́sálà mi ni pé ẹni tó bá jẹ́ pọ́ bá jẹ inú àwẹ̀ Ramadan ńkọ́ ṣé dandan ni kọ́kọ́kọ́ san tó jẹ yẹn àbí ó lè gba ṣètò ṣàwárí nítorí pé oṣù yẹn ń tiẹ̀ àsìkò rẹ̀ fún kọ́ padà máa san mẹ́fà kọ́ padà máa san ìtọ́jẹ létà àwọn afáàfin ara wọn lérí ẹ̀ àmọ́ ọ̀rọ̀ tó kọ́mọ̀n lọ́dọ̀ àwọn aṣáájú wa tí wọ́n jẹ́ àfa sunan tó sì jọ tó kọ́mọ̀n náà ni pé. kéèyàn kọ́kọ́ san gbèsè náà nítorí wípé gbèsè gbèsè ọlọ́run ọba ni ọ̀ràn yẹn sì ni àwọn mẹ́fà ṣàwàl kì í sọ̀rọ̀ yẹn kéèyàn san gbèsè náà wọ́n ní a kì í fi ọ̀ràn yẹn lẹ̀ ká lọ́ máa ṣe náà fi kọ́nà àfa ní kọ́ńdà pẹ́ńtẹ́ ẹ bá rí tí ọ̀ràn yẹn bá lójú tí náfìlà bá lójú iṣẹ́ ti sọ̀rọ̀ lọ́wọ́ yẹn aburu ni ẹni làánà lọ́fẹ́ jẹ́ kákìí sára kì í sọ̀rọ̀ yẹn ò pé kí a gba ṣàwárí ṣùgbọ́n ìrìn kí rọmọdánù wọ́n pé àwọn níbi tí ń yẹn ti ṣe wá man ma rọmọdánù thumma atba'ahu man soma kámẹ́là àwọn afọwàwí bẹ̀ ṣíkì sọ́lẹ̀ ìfẹ̀mí wọn ni wọ́n kọ̀ dárọ̀ kámẹ́là ni ẹ̀ ń bá gba tó pé yẹn ní tẹ̀rìtì ó tún wá ní àtìbáàhù tó wá fi mẹ́fà tẹ̀lé sọ pé ẹni tó bá jẹ tó gbìyànjú kó san àwọn ìwà nígbà yá wá ìṣòro dọ̀lọ́ àmì àwọn máa sọ pé àwọn máa ń san gbèsè Ramadan ní oṣù Ṣàbán níbi tí ọ̀rọ̀ ọ̀rùn tí ànábì mọ́ tánàbí yìí sì complain àwọn àfáàní ọ̀rọ̀ yẹn kọ̀tàkùn táwọn sọ yìí ìyẹn ò túmọ̀ sí pé dandan ká sọ pé gbogbo ọdọọdún nìyá wọn máa ń dìlé gbèsè tí wọ́n bá jẹ inú oṣù ṣàbán inú oṣù Ramadan ni wọ́n máa ń dìlé ẹ̀dí ṣàbán ọdún tó tẹ̀lé wọ́n kàn fọyọ́ sọ fún wa pé hukumu jawaz pé ọlẹ́tọ̀ èèyàn lè ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé nítorí pé ó ṣẹlẹ̀ sí àwa Aisha kò túmọ̀ sí torí pé kì í ṣe dandan ní oṣù àwọ̀ ṣàwàl ìyàwó ṣàlẹ̀ máa gba ṣàwàl kì í sọ ọ̀rọ̀ yẹn náà kì í sọ ọ̀rọ̀ yẹn sọ tí wọn ọba gbà kò túmọ̀ sí pé àwa náà àwọ̀ ọ̀rọ̀ sọ pé torí pé ìyá wa ẹni tó yàtọ̀ pé ìyá wa ajẹ́ pé wọn ò gba ṣàbán àbí wọn ò gba ṣàwáàlì ìní àti dìlé àwẹ̀ wọn so kò sí tó burú nígbà lè ṣe bẹ́ẹ̀ tàbí káwọn sọ pé torí pé wọn ti dìlé túmọ̀ sí pé wọn fi ilẹ̀ ní ààrẹ rí tó sọ báwọn ààrẹ rí tó sọ bẹ́ẹ̀ yẹn so idan a gbọ́dọ̀ rí pé àmójútó gbèsè tá a jẹ kásọ gbèsè yẹn náà kásọ gbèsè yẹn náà eléyìí lọ́rọ̀ tó gbajúmọ̀

kí thirty days tó àbí twenty nine days ntọ́ hàn jù ní wípé wọ́n fẹ́ kọjá wípé a gba ṣàwálì wa lẹ́yìn ìgbà tábà Ramadan so tí yorùbá wa lè ṣe kò dẹ́ṣẹ̀ kò dẹ́ṣẹ̀ àbí aláàzọ ọjọ́ kò foríjì wá lẹ́yọkọ̀ọ̀kan kó sì fún alágbọ̀nyé sọ yìí akáláṣe gba ṣàwálì nígbà fún ma padà àdèmàdì ẹni máa ń dá lọ àmì eléyìí ọ̀rọ̀ yẹn ó fúyẹ́ sọ̀rọ̀ àkọ́kọ́ tá a sọ yẹn àrò àkọ́kọ́ yẹn náà ló sì yé èmi náà tẹ́bó ti jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwà tó ń jẹ́ ọ̀dàmá òsúnẹ̀ ìmọ̀sọ́ abẹ́ aláàzọ̀jẹ́n kó fún wa ní àgbóyè àtàgbọ́n tá a wá sọ yìí pẹ̀lú ògo Ọlọ́run tó bá tó